inú mi ò ṣe ní dùn ṣé mo gbé ìròyìn ayọ̀ tí mo ti fẹ́ gbogbo ló kún mi yẹn ṣe ìwọ ní ọkàn. Ah, jọ kí ni tiẹ̀ o kí ló dé tínú tiẹ̀ ń dùn. àkópọ̀ àwọn ìyá ọ̀gá ráyè tèmi ni ṣòro pé mi máa dùn tí bá pè ẹ́ ni hello baby mo lọ wa mo wà kitchen mo dáná fún dadi mo fẹ́ sáré bá dadi get nǹkan kan mo fẹ́ gbé aṣọ dadi lọ sí laundry all those things kò jẹ́ kó ní time fún mi. oh i see. so òun jowú dadi mi nìyẹn o. ah níṣẹ́ níjẹ owó kọ́ má bínú gbogbo nǹkan lọ́ọ́ máa fún ẹ o ẹ nílé wọ́n fún ẹ láṣọ wọ́n fún ẹ lówó wọ́n fún ẹ lẹ́bọ̀n wọ́n lè fún ẹ ní you know so wọ́n gbọ́dọ̀ jẹ yẹn <laughs> ọmọ ọ̀dọ̀ yẹn is the ẹ bá wọn gẹ́ẹ̀tì ẹ̀ kó náà kó gbajúmọ̀ kí àwọn mìíràn yèé tèmi. Ah, kọ́lọ̀ tiẹ̀ ṣáà jẹ́ kí dádì accept ẹ̀ because dádì ò kí ń láti láti máa bá stranger gbé náà. àwọn ah, accept ilé ah. wọ́n accept ilé ó dá mi lójú tọ́ bá accept ẹ̀ mo lọ́mọ kan tí mo lè fún wọn ọ̀yọ́ ló ti wá pupa. ìjọba ò ní wọ́n ṣe mọ̀ yẹn ó ti bọ́ rẹ̀ mi ṣiṣẹ́ rí ni oh, ìyá wọ́n máa ṣe ah. wọ́n máa ṣe the only problem dáàdi bá láìkè là nìkan ló kù because ìyẹn yín kó pọ̀ díẹ̀ ẹni tó tó wá kọ́ ọ̀nà handwriting mẹ́ni fún. <laughs> set table kan sí wọn á pè é. aroma kan tó ń sè yẹn òun ló gbé mi wá sísàlẹ̀. ẹ̀rọ pé tóbìnrin bá wà ní oko hmm. tí ó bá mọ ọ̀nà dá nígbà tó wá gba lẹ́tì forty over hundred. tí ẹ ò dẹ̀ rí bẹ́ẹ̀ toró mọ̀ ọ́ ṣe hmm. òun ló jẹ́ kí wọ́n jẹ́ ọlọ́bẹ̀ ló lọ. in fact ẹ̀wọ̀n mi ò lè wait kẹ́ gbé mi tán. Oh, ah. èmi pápá ò ní wait kájọ máa gbé. really. yes. Oh, you know i love you. that's my baby. lọ́sọ ń jẹ fún mi. àbúrò fún yín kan. you. <laughs> Kefa Luka. Luka. Babe, babe, ọmọ ọ̀dọ̀, ọmọ ọ̀dọ̀. Ah, ah, ṣé ìwọ fúnra ẹ rò pé ó lè bí ẹ ṣá? Ọmọ ọ̀dọ̀. Ó dé ń pariwo ọmọ ọ̀dọ̀ Cabman kọ́ ni wọ́n ń ṣe ni. Bí cabman ni wọ́n náà ń ṣe. Babe, mi sọ fún ẹ pé cabman tí mò ń ṣe sú mi. Bẹ́ẹ̀ mi ni mo ní cab tí mo lọ fi ń ṣiṣẹ́ tí mo dẹ̀ mọ́ wálé àbí mo sọ fún yín pé bí o ṣe tí ì ṣiṣẹ́ yẹn ó sú mi ni kò sú mi náà nígbà tó wà ló fẹ́ máa lọ ṣọmọ ọ̀dọ́ nílé kan etí wo ló fẹ́ gbọ́ ẹ báwo ló fẹ́ káwọn èèyàn máa rí tán máa gbọ́. Oh, there's no big deal in this now. Bíyàn fẹ́ lọ ṣọmọ ọ̀dọ̀, ilé olówó ni kò ṣe pé bíyà tí n bá débẹ̀ mo fẹ́ lọ rugi àbí mo fẹ́ lọ pọnmi. Ilé ni kéèyàn jí kó dáná kó tún lè ṣe so simple as that. Ah, tó bá lọ láàárọ̀ kémi náà lọ ká dé lálẹ́ ká jọun gbogbo ẹ̀ pọ̀ kó do díndín bọ̀ tí bá joyè muwamuwamu all the time tó bá dọjọ́ kan ọ̀run máa wọ̀yàn. ọ̀run ò lè wọ̀ mí mi ò kàn bí ìfẹ́gbọ́rùn wọ̀ mí fi mí sílẹ̀ ẹ́ nǹkan tó yẹ kí n máa ṣe àsọkọ́nu ilé náà ni mo ti ń ṣe yẹn. <laughs> responsibility mi as obìnrin náà ni kémi náà struggle bí ẹ lọ ṣe kò sí nǹkan tó bàdí inú iṣẹ́ ọmọ ọ̀dọ̀ àwọn èèyàn náà náà ń ṣe wọn kò sí wọn àwọn òṣè Ọlọ́run bí ẹ lọ ṣe. bá ní nǹkan tó wọ́n ṣe nìyẹn nǹkan tó nìyí. bọ̀ inú mi ò dùn sí o. Uh-uh. kò sí gbogbo náà ah, ó ti lè jó wálẹ̀ pọ̀. Ah. mo ti gbọ́ ṣé ilé ló ń lọ. Hmm. jẹ́ ń lọ drop. thank you pẹ̀lẹ́. dadi aláàtìrẹ ọmọ tí mo sọ̀rọ̀ ẹ̀ fún yín yẹn tí mo ní ó máa máa assist wa nínú ilé láti máa ṣe bó ṣẹlẹ̀ wọn ò ní ojú yín mà ojú yín kò ti máa lọ lára ẹ̀ ni ọmọ tẹ́ ti máa rí rí ni ẹ mọ ìyá tó ń ta èso ní junction bẹ́ẹ̀. ó mọ ìyá ẹ̀. Èbítí ó ń ta fúrùtù ní junction yẹn. Mhm. Ó dẹ̀ máa ń wà ní gbogbo ìgbà. Kí ló Aulat? Aulat. Aulat. Mọ́ládé. Ìwọ ló lọ sọ́yọ̀ tó tọ̀yọ̀ bọ̀ tó bá ti ló dà sí náà Ọmọ wúlò ọmọ dáadáa. ó pé kó di pé mo wálé, èmi náà yẹ dáadáa. she's a very good girl ó dẹ̀ ní respect gidi gan gbogbo ìgbà tí má ti ń kọjá níwájú ọ̀dọ̀ yín báyìí ni mo máa kí mi ní mẹ́sàn-án mẹ́wàá wọ́n wá ah, ọmọ yìí ọmọ dáadáa ni. Ah, ó tọ́ ọmọ ọdún mélòó. twenty five. ah ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. dáàdi ọmọ kékeré ni ó kàn ní statue àgbàlagbà ni ó yá jẹ́ ká wọlé lọ jẹ́ ń lọ fi àwọn ibi tí wàá ti máa ṣe hàn. Ṣé kàkọ́kọ́ wọ kíchìn lọ́nà? Ṣúgà dọ́dí, ẹ bá mi wá ṣúgà dọ́dí. Ṣúgà dọ́dí, ẹ bá mi wá ṣúgà dọ́dí. Dúró kan ọba gbẹ́sẹ̀ kàn níbẹ̀ rẹ̀. Ah, màá mi sọ ìkíni iṣẹ́ dúró láàárọ̀. Irúwàkiwà ó rèé àrífín dúró náà wọ ọmọbìnrin ṣé ìwọ ọ̀sọ́ ọmọ Yorùbá ni ẹjọ ìrítẹ rí ni ṣé mo jègùn lójú yín. nǹkan ọba jègbè bá mọ̀sẹ̀ sún wọn kọ́ba mọ nǹkan ọjọ́ ọ̀ríjínálì ànàgó ní ọjọ́ ànàgó torí kọ́ba aṣọ ànàgó ni ṣé nílẹ̀ káàárọ̀ òjíire ọmọ yìí ṣe ni rẹ́sìpẹ́tì ọ̀nìyàn bó bá jù ní lọ bá jù lọ sí ọ̀nìyàn níbi iṣẹ́ ọ̀nì sọ pé ẹ káàárọ̀ o. ẹjọ dádì ẹjọ dádì ẹjọ ẹjọ mi ò bá ti wá sínú ilé mi ò bá ti wá sínú ilé nǹkan tẹ bá wà ní kẹ fèsì nǹkan tí mo bá wà ní kí n fèsì ẹjọ kí mo bá síbi náà mo mi fèsì nkúwọ náà dẹ bá síbi náà nkúwọ náà fèsì à ń jẹ́ correct rẹ point of correction láyé rẹ kọ́ bá tó ara kọ́ àròrè fáàsì mi bí iye ni wọ́n máa sọ pé dádì mọ́ ah èmi kí mo yọ̀ǹgì bí iye tẹ̀nà tẹ̀nà lọ́yà mi sọ pé dádì pọ̀ pẹ̀mí dádì mọ́ o dádì bíi ti bó o. ìyọ̀n ẹ wo bẹ́ẹ̀ ṣe rí tẹ gbọ́ tẹ ṣàbí ilẹ̀ Gálílì. ṣé mo gbó bẹ́ẹ̀. Ah, ah, ẹ gbó kejì gbó ni. ọkàn rí i pé mo gbó ni o mo yọ̀ǹgì tó bàjẹ́ ah <laughs> ojú mi ló gbó ah bọ̀sẹ̀ mi ò mi gbogbo ara mi gbó àjàjà tibítibí yẹn ni mi fẹ́ sọ pé mo tẹ̀lé lọ́kàn tí mo fẹ́ sọ pọ̀ látọjọ́ sórí ìwọ ọmọ kọba ìgbà kò mi kí n máa nẹgbà rẹ kí n máa yàn lẹgbà kó dáa ah, á wò wà gbádùn mi. inú imagine kí la gbé lọ kí la jò ó sì tẹ fẹ́ máa nà mí lẹ́gbà báwo la ṣe máa rí mi bẹ́ẹ̀ tẹ máa lẹ́ẹ̀ fẹ́ máa nà mí lẹ́gbà fún kí ni kí ni mo ṣe fún yín tẹ fẹ́ máa nà mí lẹ́gbà. Ah, àyí kí mo bá mú ọ bẹ́ẹ̀ sọmọ ọmọ odó ọmọ ìyá rẹ̀ kàn bá yàgbé yọ̀sìn kàn mí mọ́dọ́ bẹ́ẹ̀ kàn mí yẹ gbìn gbìn àyíkí máa gúnyán rẹ. ẹyin ẹyin ẹ fẹ́ máa fapulí mi ẹ jọ ṣe lówó ni. jẹ́yìn mi mo rò bí mo ti sọ́kù ọ̀rọ̀ tẹ́lẹ̀ lẹ̀ sọ́ọ̀mù bí mo ti jẹ́ níbí ni èmi ni chief security gbogbo ilé ìbòsí tó o kọ́ ọba mú kí mi gbà wo ọ̀pọ̀lọpọ̀ ọlọ́gbàdì gbòòrò gbòòsù kí mi gbà kọ́ ọba gbà kò mí pẹ́rẹ́ adé jọ lójú wo odidi five thousand ni màá fi gbọ́ sẹ́rẹ̀. <laughs> ẹ dúró nǹkan tẹ̀ ń tra àti sọ fún mi nísìnyí pé ẹ fẹ́ fọ́ pulí mi. original. ẹ wá fún mi ní five k. wo orin kọ̀lẹ́tì ni màá kọ́ pọ̀ kọ́ bá bá mi jó kọ́ ọ máa lè dé bẹ̀ five thousand ní péré. ó dá yín lójú pé ẹ máa fún mi five bay. wo màá sọpírẹ́sì rẹ. tó bá ti jẹ́ bẹ́ẹ̀ èèyàn ní sùúrù ẹ jẹ́ kí n lọ ibi tán rán mi ná tí n bá wá dé padà àwa kọ́ntínú ọ̀rọ̀ wa ẹ bá mi ṣe. ẹ fọ̀rọ̀ rẹ̀ ṣẹlẹ̀ kù ọ́ ọgbà kù ọ́. ìṣègìdé kẹ ṣe ń jọ. ṣé ìjìgà àdé ah, tó ti bá bẹ́ẹ̀ ṣeré tó wọ́n bá lè dé bẹ́ẹ̀ five thousand ní péré. Ah, ìgbà tí mo ṣe rí ìgbóyà ni mo lò kó wèrè mo dá jìnnìjìnnì bó wọ́n pẹ́. àwùlà àwùlà owó kí ni ilé ìbàdàn. ìyẹn ló dà sí. ẹ èèyàn ló dàṣẹ five thousand. Ah, ah, eh, eh, òde máa dùn ah, tí mò ń sọ fún ẹ nìyẹn ara tí mò ń sọ fún ẹ nìyẹn ibi téèyàn bá rìn sí ló ti máa rí nǹkan dáadáa jọ sórí ìwà tó hù tó fi rówó ìgbà tẹra mọ́ dáadáa nǹkan yẹn ni kò tẹra mọ́ kó máa ṣe wárí pé tó bá máa di lọ́la lè di ten thousand máa di lọ́tọ̀la twenty thirty bóyá máa rí nìyẹn ṣùgbọ́n tẹra mọ́ o ẹni máa sùn òun owó kí wàá ní ní kò fi ṣe. Ah. <laughs> ọ̀hún mà bù mí lásán báyìí ah, nǹkan ló fọ́ kúlì mi. mo dáràn yé mi ti bàjẹ́ wọ́n fọ́ kúlẹ̀ ní five thousand naira yé yé yé yé yé ọmọ ẹ ti fi jóná ọmọ ẹ ti fi jóná ọmọ ẹ ti fi jóná bò mọ́ mi ẹ̀yin lè sọ wípé ẹni tó bá ti gbé súnmọ́ mi kémi náà dá padà fún lẹ́sẹ̀kẹsẹ̀. nígbà tí wọ́n ní kó dá padà sọ lórí kúkú mo ní kó lọ́ọ́ dá padà fún àbẹ́ lórí ire. wọ́n mú kò máa ṣèyàn kúkú bó ṣe wà yẹn ní gbogbo ilé wa yẹn ni chief security ilé wa. yéé ìyá jẹjọ kówó lọ ayé mi tàá yé ọlọ́dẹ cso òmùkọ́ lọ́dẹ tó sájà security ilé wa òun ni chief security gbogbo compound. cso náà ń pe olórí burúkú wọn ọlọ́dẹ tó sájà ń kó ni ọmọ ìyá ẹ̀ ló sẹ́ ń kó nígbà bá gbogbo àwọlé lọ pẹ̀lú ẹ̀ náà máa jọ wa yé ayé mi tàá níjọ́ tí mo ti ń gbéṣẹ́ kiri àdúgbò nígbà tí mo ti ẹ̀ kéré gan mi gbé fún security ẹ ajá ni mo gbé fún yẹn náà yé yé yé ogun ló máa pa n tó ṣe fún mi yẹn wá gbọ́ má dọ̀rú ẹ̀ wò pẹ̀lú mi mọ́ láyé ẹ ẹni tó ní iléeṣẹ́ ẹni tó gbogbo àwọn olówó tó wà ládùúgbò ò rí wọn. ìwọ̀n owó sáìdì mi. ìwọ̀n owó sáìdì àbúrò ẹ̀ bàjẹ́ kí ni ojú ẹ̀ fún ẹ pé kò máa ṣe ìsọ̀rọ̀ pé aṣọ tó bá dé bíbá kò máa wọ̀ kó máa kó máa yí kiri báyìí kí n sọ bẹ́ẹ̀ fún ẹ yé ogun ah, ló máa pẹ́ nìyẹn o ogun lákàlẹ́ ọ̀sì mọ́lẹ̀ bá mi pa ẹni tó lọ ẹ́ yé nígbà tá a wà ṣọ́ọ̀bù òbí shillings náà nọ́ńgbà tiwa wọn ò ṣe wẹ̀ pẹ̀lú mi nìkan fún mi ní five shillings fifteen twenty shillings ló ṣe ń gbà nìyẹn. ẹ̀yin ló ní ẹ̀ tó ṣe ẹ̀yin kówó ẹ̀ wá kí n kó kí ni wá. igi àkọ́ṣẹ́ ẹ̀ ni èmi lè máa mẹ́rin ẹ̀jẹ̀ tọ́mọ bá kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ṣòye owó tó bá kọ́ gbà ìyá ìlú ni àtàwọn ọmọ abẹ́ wo bí. láyé ètò tó ń gbé cso kan tí náà máa jó ló wá bá ẹ pàdùn ẹ pa. ẹ̀wọ̀n mi mo ṣe bàbá ẹ̀ gbára ló ń ro mí. mo dáràn ti pa wọ́n máa níṣẹ́ kékeré owó ńlá iṣẹ́ ńlá owó kékeré lọ́mọ olùṣígbà wá fún mi bàbá wèrè tó tó wá ń bá mi ní ṣọ́ọ̀bù gbogbo àwọn pálípálí áàpù tó rí ọmọ pọ́ùn ló ń fún mi ló tó fi rà ìdẹ́gbẹ́sùn wọn ó ti fẹ́ẹ̀ pààrọ̀. ẹ má wọrí mi dúpẹ́ dọ́dọ̀ ẹ̀ Okay, ma, you get me there. Mm, mi ni pẹ́, mi ni pẹ́. Màá màá kọ̀ wọ́n létí mo wọ́n All right, daddy. Bye. Um, baby. Daddy ti ti ń pè àbí? kò yí pé one hour tó débi báyìí ti ń pè and this is not our agreement ètò bá wálé mi ó máa sùn tó bá dẹ̀ di àárọ̀ ọ̀la wàá máa lọlé ìwọ gan ò tí ì sẹ́tọ̀lì the only thing tó ṣì ṣe nígbà tó wọ inú ilé ni wípé ó drop bag ọwọ́ ẹ̀ wọ́n ti ń pè é pé kó máa wọlé gẹ́gẹ́ bí ọmọ tó dẹ̀ gbẹ̀kọ́ mi ò ní ever advise ẹ kó o disobey daddy so mi ní ní kó o má lọ mi daddy ló pè é nàkìyí nìkan ló ránṣẹ́ sí so it's fine don't don't argue bro no no it's fine don't don't make it an issue no it's alright daddy náà sọ àbẹ̀yẹ̀ bóyá ẹnìkan ló ránṣẹ́ sí ẹ you free to go tó bá délé bá mi kí daddy ó gbọ́ pé bóyá weekend èmi náà. and then possibly you might not need to come back o lè dúró kò wà useful kò kú máa wá náà jẹ́ kí èmi wá máa wò ẹ́ ọ̀dọ̀ yín má bọ́ tá àti wá mọ́ so kí dájú pé máa rí wọn. you stop now. it's okay you're doing well. sugar daddy ẹ bá mi wá sugar ẹ bá mi wá sugar daddy mi o ẹni tí mo fẹ́ ṣe ló ń lò mí. dani ìgbà wo làǹtí dami máa dé padà láti ẹ wò ó sì rẹ mi o. gbogbo ojúṣe wọn ni mo bá wọn ṣe nílé ìgbà tí wọn sì nílé wọn sì jẹ́ kí n ráyè ìtọ́jú ọkọ tèmi gbọ́ pàápàá ah, ìgbà wo ló máa dé ìgbà wo ló máa dé padà kan á bẹ̀rẹ̀ sí ṣojúṣe wọn pa. ọ̀sẹ̀ méjì ni Dámilọ́lá ló máa lò ìjẹrin ló dẹ̀ yìí lọ ìyẹn já sí pé ó ìyẹn ọjọ́ mẹ́wàá tó máa fi dúró sí Àbújá. odidi ọjọ́ mẹ́wàá ah, so ọjọ́ mẹ́wàá ni ó kú báyìí tí màá fi máa wá sí bíbá lójoojúmọ́. wọn là dé tó pẹ́ tó <laughs> pẹ́ jù lè. ẹ wò ó dà kó sí wàhálà máa pè wọ́n máa pè wọ́n lórí aago gbogbo nǹkan tó ń lọ ṣe náà kán ṣe rí ní pápápá kán tètè máa bọ̀ ní ọjọ́ mẹ́wàá rẹ̀ gan kán má jẹ́ kó tó bẹ̀ kán máa bọ̀ lé kán wá mójútó kọ wọn èyí tí mo bá wọn ṣe tó èmi náà fẹ́ lọ mójútó kọ mi. <clears throat> ẹ̀yin dájú ẹ bá yín sọ kò ní. dadi kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin èèyàn àti sista dara èmi ń expect pé kàtìmọ́jọ́ ìgbéyàwó àbí kí ni nǹkan tó kù in ẹ̀yin méjèèjì lèmi àtọkọ mi ń dúró táwa náà ti fi dọ́jọ́ ìgbéyàwó sọ́nà because mo fẹ́ kí obìnrin wà lẹ́ẹ̀dẹ́yìn kó tó di pé màá máa rìn so that mi á lè balẹ̀ nílé ọkọ mi náà kò ń ṣe pé màmá wá màmá lọ àbí màmá kọ́kàn sókè pé à dáàdi o báwo ni ṣan ti jẹun ṣan wà òkè ṣé mo pé tóbìnrin máa ti wà lọ́dọ̀ yín òun ló máa ṣe gbogbo yẹn so ìyẹn làwa ló dé báyìí ìgbà wo lẹ́yìn méjèèjì fẹ́ ṣègbéyàwó tí. mọ́ládé yorùbá bọ̀ wọ́n ní iná ìṣiṣẹ́ kì í jẹ orí ìmọ̀jì mo fẹ́ fi ara balẹ̀ dáadáa torí mi ò fẹ́ ṣèyàn nǹkan méjì ló ń ṣe mí o lórí ọ̀rọ̀ ká gbóbìnrin sílé ká má gbóbìnrin sílé èkíní mo fẹ́ gbé obìnrin tó dàbí ìyá ẹ̀ sílé bí ìyàwó ẹlẹ́ẹ̀kejì mi ò fẹ́ fẹ́ ẹni tí á délé tán tá máa bẹ ìṣòro gún mi ò fẹ́ ọgbọ́n mi nípa ìdí èyí mo fẹ́ farabalẹ̀ dáadáa kí n mọ tí màá ṣe. rárá o mi ò fura sí o mi ò fura sí rárá o kì í dẹ̀ ṣe pé kò níwà ó níwà ọmọlúwàbí ni ṣùgbọ́n ṣó mọ̀ pé ẹ̀ àwọn ọmọ ìsìn wọ́n lè fẹ̀jẹ̀ sínú kán máa tutọ́ funfun jáde ṣùgbọ́n ṣó rí ìwà yẹn èéfín ni téèyàn bá fi odó de tó fi ọlọ́rìn mọ́lẹ̀ àárú jáde tí ń bá farabalẹ̀ tó bá jẹ́ pé gbogbo ilé tó ń ṣe ní ìsìn tó bá jẹ́ ìtàn yẹn ni máa mọ̀ tó bá dẹ̀ jẹ́ pé ṣe ló ṣe lóòótọ́ lóòótọ́ kò ní pẹ́ tó máa fi fara hàn ìyẹn ni mo ṣe fẹ́ farabalẹ̀ ṣó wá rí ilé tó sọ tó ní bóyá àìtí ìgbéyàwó tèmi ni ò tí ì jẹ́ kẹ́yìn náà fẹ́ ṣe ìgbéyàwó tèmi ah, ẹ má dúró dèmi o. Ah, kí ló dé. tó bá ti yá yín ó yá yín nìyẹn tó bá ti yá eémú ó yá ọ̀rẹ́ ó yá tọkàn ẹ̀. <laughs> dádì tí mo bá fi lè ṣáájú yín má rí ajẹ́pọ̀kọ méjì ni mo fẹ́ nìyẹn bẹ́ẹ̀ ni nítorí pé mi ò ní fi bàbá mi sílẹ̀. Si láì rí ìtọ́jú tó péye ah no no no no no ṣe rí gbogbo ìgbàkígbà tó bá wù kó máa jẹ́ a because nǹkan tó máa fi mí lọ́kàn balẹ̀ nínú ọkọ mi gbọ́ngàn nìyẹn ṣé o ti yé yín mi ì ní má rí ìtàn sìn kí n máa wá fòun lẹ̀ kí n máa wá dáná fún yín bí kí n máa wá ṣe gbogbo pẹ̀lú yín tó bá yá àṣẹ lẹ́ran ara ó lè fẹ́ máa kán lára so nǹkan tó gẹ́gẹ́ bó ṣe wù mí lọ́kàn mi mo fẹ́ kó jẹ́ pé ìyẹn máa kó márì kóbìnrin ti wà léde ọkàn mi balẹ̀ pé yes o mo lẹ́ni tó ń bá mi tọ́jú dáàdì mi màá kọ́ mọ̀ kó bóyá bíi ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ àbí ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ méjì ni màá máa yọjú sí ní bíbá. ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe. ìjọ nítorí ọlọ́run ń tó ń sọ yìí mi ò understand ẹ kí ni òkú ṣe fẹ́ dàpọ̀ mọ́yàwó kí ló kàn wá hmm. pẹ̀lú ẹ̀. mọ́mí ṣé yìí ò mọ̀ pé tí chief bá fẹ́ mi oríire ló jẹ́ fẹ́mi tì í ni. jọ̀ọ́ báwo lóríire yẹn ṣe fẹ́ jẹ́ sífù oníṣífù á ti láwọn ọmọ àgbààgbà ńlẹ̀ kí wàá ló fẹ́ẹ́ ba oríire tiwa nínú owó olówó òrówó olówó ta kú. mummy ẹ ti sùn ah! mummy ẹ ti sùn ẹ ti sùn. tí n bá sùn làmìlábàrà làmìlábàrà kò jí mi jí mi. ẹ̀yin lẹ mọ bẹ ṣe máa ṣe tẹ máa gbé gbà bí tẹ máa gbé gbà tí chief kò máa rí mi gbà báyìí tó lè nífẹ̀ẹ́ mi straight away. wà á ṣeré wà á ṣeré. nítorí tó gbé mi lọ yẹn gangan ó ti gbé mi lọ sójú ẹ ojúbọ sẹ́ńtà yẹn gan ló fi hàn mí yẹn àgò ah, sí wàhálà kò fún mi ní seven days ṣé ó rí láàrin seven days yẹn kó tó pé seven days láti bí ijọ́ kẹrin ló máa ti rí pé chief máa bẹ̀rẹ̀ sí ní ṣe káàtìkàtì bí ọkọ̀ Kathleen èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ tí ò bá rí yẹ gbogbo náà orí ẹ̀ máa kú ni tó bá kàn lajú rí ẹ báyìí wọ́n pé chief ẹgbọ́rún sílẹ̀ mo fẹ́ fàdà abẹ á kàn fi sí ọ fàdà yìí wò. gbogbo tó wà lọ́wọ́ ẹ̀ la máa gbà. I love you mom. sori chief tí o bá rí ẹ iná orí ẹ máa kú ni ah, tó bá rí ẹni náà orí ẹ máa máa jí. wọ́n ṣe ìgbé twenty twenty ayé mi o ojú mi ṣá ọlọ́run ojú mi ṣá ló mọ ṣàṣàṣà ní ọlọ́run kó tiẹ̀ fẹ́ mi. kò lè ọ̀rọ̀ kò sí wàhálà ṣé ká kún pa dànù ká gbowó ọwọ́ ẹ̀. èmi pa èmi fẹ́ fẹ́ wọn. èmi mọ̀ ta lè fún un ó máa wá bí ó máa mú kò lè kú bí ó yìí máa ṣàárẹ̀ bí ijọ́ mẹ́ta kó tó kú. àmì ká fẹ́ kí n wàánu ọlá kó máa pè mí ní. ẹ tó bá jẹ́ nǹkan fẹ́ nìyẹn ó ti tàn bọ̀ gángan a máa fún mi lẹ́rù o. Ah, ah, ẹ̀yin lẹ máa jẹ ninety percent ten percent tèmi. wà á ní ó bá wọrí seven days ni kó fún ṣé ó mọ nǹkan tó ṣẹlẹ̀ mm. nígbà torí ẹ̀ ò gbálẹ̀ ṣé màá ṣerú yẹ́yẹ̀ fún àníjìjọ à ń bá ń bá a ṣe bá ti ń ṣe pé òun fi spiriti òfin òfin ṣanjú tí ń ṣe pé òun má síìdì òun dààmú lọ́sọ̀ọ̀sán tí fún ẹ máa fi rí já tó bá ṣe wèrè mi mo sílẹ̀ kọ́kọ́rọ́ mọ́ ṣáàrì èmi mò ń ṣe èmi mò ń ṣe sọ fún yín sìn pé gbẹgbẹgbẹgbẹ ayé mi àti dolówó àní ò jẹ apá. ẹ má pa á. howlat. Ah, ah, aolat ká mọ̀ pọ̀rọ̀ àfọ̀dé sọ̀pọ̀ náà bá gbáyé rẹ̀ àbọ̀ ẹni ojú rẹ̀ bá fọ́ láyé òun rí ọ̀nìyàn òun dá mọ̀ ká mọ́ pọ̀rọ̀ ọ̀sẹ̀. kí ló dé. ṣé ṣeré ni ṣé yẹwèrè ni ìgbà wọn lábẹ́rẹ́ kókó nọ́ọ̀sẹ̀sì tẹ́ bá fọwọ́ jẹ mí lára ṣé stupid ni. original òkè mẹ́sìn ni. Ah, ẹ gbà mí. number one. ẹ jọ ìgbà wọn lábẹ́rẹ́ gbogbo nọ́ọ̀sẹ̀sì tẹ́ bá fọwọ́ jẹ mí lára ó dà pé nulẹ̀ ti sùn yín. Aulat. ẹ wo ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín ṣe rí nọ́ọ̀sẹ̀sì tàjọ ṣe ń gbà yín ìgbà yẹn nìyẹn o hmm. ṣe rí nísìn nǹkan ti ṣe ṣẹ́yìn ò ni ṣẹ́ẹ̀ ni nǹkan ti change o tí ẹ bá bá mi try nonsense again màá make sure wípé wọ́n sàkíyín ní èní pé ẹ̀ sun inú ilé. ọ̀làdé ọ̀rẹ́ àti ẹbí yé mi jẹrẹ. mi ò bá yín ṣeré o ṣẹ́jà wèrè ni mi ò ṣeré o. ọmọnì rẹ. Eh, ah, ẹ̀rù tí ẹ̀ bá yín. ọ̀làdé yìí àyẹ̀kọ̀ fún gbàgbé náà ọ̀ ah, ah, ti gbàgbé ni ayé five bay original pẹ̀lú orí kọ̀lìtì ayé five bay. yọ̀ṣọ́ wọ̀nà yà sínú hundred dollar ni. mo dáràn. yes òkè mẹ́sì ni. jọ jọ jọ jọ ṣé wo náà yà sínú hundred dollar ni yes ṣé wo náà yà sínú hundred dollar ni wò jẹ́ kí n sọ fún ẹ next time any day tí mo bá ń kọjá tí o bá ṣe nonsense mi again mm. màá make sure wípé chief wọ́n sàkẹ́ nínú ilé nonsense. aulati mo rọrùn ẹ máa ọmọ kí mo fi five thousand gbọ́ sẹ́rẹ̀ lórí pẹ̀lú orí kọ̀lìntì. ah èmi gan gọ̀ kébì àti iye orí mi burú bí mo ṣe fáyìn tó o kí hàn nìyẹn mi kó mi jẹ nígboro kí mo fáyìn níta kí mo tó fáyìn sínú ṣé rẹ̀ ló yẹ kí n máa ṣèèṣì. ìyá wa ń gbọ́ ọ̀rọ̀ ti rí báyìí ah, iṣẹ́ tẹ́ ẹ bá wáyé ó ti di ṣíṣe. dádì ńgbà bá parí ètò tán ẹ padà wá yan awo mi awo yin fa ifá yin Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà yin Olódùmarè. dádì ah ṣé pé nǹkan kékeré ni. nǹkan kékeré ni o. ó dẹ̀ bá ṣiṣẹ́. ẹ má bínú ṣé ẹ gbọ́ bí ìkànnà ọwọ́ ti fọwọ́ lẹ̀ rí. Ah, rárá sà. ẹ gbọ́ bí irun orí ti forí lẹ̀ rí. rárá sà. ó dolúwo kókó lónìí ọmọ ọkùnrin ọ̀hún òun kókó mọ́mọ́ rẹ ni tí ò ní filẹ̀ tí bẹ́ẹ̀ láò fi fan fèrè. kò ní fi sílẹ̀ àdé máa rí àmàlówó gbà àmàgbà nǹkan. ìdẹ́ bá nanú rẹ̀ sí ni ó máa fún yín. Hmm ó yá dádì ẹ̀ mú wá. yọ̀ọ̀nà ah, yín lówó tó pọ̀ o ẹ padà bá gba sí ọ̀hún ni kì í ṣe pé yàn máa ń ṣe é lẹ̀ báwọn. Mm. bẹ́ẹ̀ ni. èlò wa ni. ẹ báńkì ni wọn papọ̀ ní ìbá wọn. ẹgbẹ̀rún méjì. kí ló ń jẹ́ ẹgbẹ̀rún méjì. two thousand naira. Ah. bàbá hmm? two thousand naira. bẹ́ẹ̀ ni. màá tún fi lórí. two thousand naira. Hmm. tu patrono. dádì two five ni kẹ fi torí ẹ̀yìn ṣòwò ọtí. lémi tán. Ah, dádì ẹ tí ì jẹ nǹkan kan ẹ wo màá tọ́jú yín tó jẹ́ pé màá tọ́jú yín tó jẹ́ pé ah! ẹ mọ̀ pé lọ́mọ mi. ọmọ rẹ ti bá wọn lóògbó lónìí ó ti dolóògbó ó bá wọn lọ́dọ̀ odolu ọ̀dọ̀ ó ti dé palápadà ó dé ìlú èṣù nǹkan kan ni ó béèrè lọ́wọ́ sí ìfi gbà kan ní sí ìfi ọmọ àfi jẹ. èmi mo sọ bẹ́ẹ̀ fún. dádì èṣù ìdílé ọmọ yàrá rẹ ah, ah, ọmọ yàrá rẹ mọ̀ bọ̀. Ah, ọ̀la rìn o máa mọ̀ rìn kẹ́. àlàáfíà ni o ó yá ó yá ó yá lọ mú spoon jáde jẹ. láti ah, máa wọ̀rẹ̀ níwà òkè. ó ń tijú ni. màá máa tijú èèyàn bọ̀ òkè mú wa òkè. lọ mú spoon kájọ jẹ kí níjọ. láti ẹwọ mú wa òkè. ó dá wa ah, èmi ò ń jẹran ọ̀hún mo máa ń fẹ́ràn decorate orí. mo máa tọwọ́ lásán fọ́ ní oúnjẹ yín báyìí. Hello. Hey, baby. Hi, darling. How are you doing? fine. good. Yeah. I'm set. Mm-hmm. Wow. Uh, daddy. Oh, yeah, yeah, yeah, yeah. My father wants to buy daddy. I'm going to be in the microwave. Oh, it's not good to keep the woman waiting. Ẹlẹ́yìn <laughs> your boy. Ẹyìn your boy. Daddy, I'm wearing very soon. Ẹ wá pẹ̀lú ìgbé. All right, daddy. Thank mm-hmm. ah. ah, you, Thank you. Ẹ má pẹ́ o. Ah, ṣe é sà. Ọ́. ọmọ tó ti máa bẹ̀rẹ̀ mi nǹkan fẹ́ kẹ́rin máa tóbi gbàgbàgbà báyìí ọmọ adé wá gẹ̀rún kékeré gbádé ká mi lórí o ọkàn náà mi yọ ń ṣe wá o èmi náà ò lórun sùn. mo wá wí pé bóyá kí n wá sí yàrá ń bì kí n wá fara mọ́ ibi díẹ̀. ìyẹn náà dà sí ìsọ pé bíbá ẹ lè fẹ́ sùn èyí kì mí máa lọ sọ́dọ̀ tí. rárá má ṣe yẹn ibi dáa ibi iná gbà wá ibi torí bẹ́ẹ̀dì ó tó tó wá tó wá tó wá sùn. ẹ ó kéde ẹ sùn síbẹ̀ jẹ́ kí n sùn síbẹ̀. má sùn lẹ̀ má sùn lẹ̀ ah, ah, má sùn lẹ̀ má sùn lẹ̀ ibi ìdá jẹ́ kájọ fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ jájọ sùn bí. ìtàbá wa jọ sùn papọ̀ tí kìnìún bá wà lọ dìde ńkọ́. ẹ kí ló fi ń ṣèyàn a dẹ̀ fi àdàgbà ètò rọ síbi tó yẹ ká dàgbà ètò wọ̀. Dadi? ẹ má sọ jáde o. Ah, Dadi. díẹ̀ káàtó èèyàn gidi lèmi pè yín o torí mo ní kọ́ mọ́ lọ kó lọ ṣiṣẹ́ lọ́dọ̀ yìí ṣé gbogbo ẹran tó bá rìn lágbègbè yàn lèèyàn lu gímọ́ tó ń pa ni yes iṣẹ́ mo ní kó lọ ṣe ẹ̀dẹ̀ fipá bọ́mọ mi lò pọ̀ ó dùn mí gan-an ó dùn mí gan-an mi lè parọ́ fún yín kí dẹ́n ṣe pé mi ò gbọ́n mo mọ ìjìyà ẹ̀ṣẹ̀ tó mú ẹni tó bá fipá báyàn lò pọ̀ in fact mo ti kárí mo mọ̀ pé ẹ máa wá báyìí ni mo ti fẹ́ plan àwọn ọmọ ọ̀tá tó máa bẹ́ẹ̀ tó máa lù yín gidi tó máa lù yín pa síbi but ọlọ́run ò ní jẹ́ kí n dáràn ni mo ṣe tún mu mọ́ra bí n dẹ̀ ṣe ń wò yìí aṣọ kirikiri kújé mo ṣe ń rí lọ́rùn yín kiri nìyẹn. ọlọ́run jẹ́ kó tẹ gbogbo wa lọ́dà ṣe rí mi ò fi pa bá ọmọ yín lò. ẹ ẹ ṣe kí ni. ẹ jẹ́ kí n ṣàlàyé dáadáa ṣe rí ẹ mo fọlọ́run bẹ̀ yín ẹ má bínú sí mi mi ò fẹ́ kí etí méjì gbọ́ ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ yìí kò pọ́n mi lé kò pọ́n mi lé. gbogbo etí ló máa gbọ́. ẹ má jẹ́ kí gbogbo etí gbọ́. Hmm ṣẹgbọ́ ẹ má yẹ kí gbogbo etí wọ ìfẹ́ ni ó wù mí ni ọmọ yín wù mí láti fẹ́ bẹ́ẹ̀ ni ó wù mí ni. ṣé ti wá rédì láti fẹ́ báyìí. kí lẹ fẹ́ kí n ṣe kí lẹ̀yin fẹ́ kí n ṣe. ojú tí mo máa fi wò yín náà kọ́ ni mo wá bá iṣẹ́ máa ń sọ̀rọ̀ ṣe mo dèrè táṣọ ẹ̀wọ̀n yẹn kúrò lọ́rùn yín ṣáà ní ìtẹ́ fìgbà kan ní ìwọ. yóò ga o tí n bá sọ fún yín pé bóyá ó yá kí a ṣe ìyàwó báyìí báyìí kì ní bóyá lọ́tún la kẹ́ máa bọ̀ ẹ ti rẹ́dì. má ṣe lọ́la. ẹ ṣe lọ́la. ní ọ̀la. yóò ga o ẹni yìí níyìn. ẹ mú wáìnì tá a gbélé fún yín. ẹ̀yin náà lẹnu kí n má ṣe tẹ́lẹ̀. ẹ ti dèèyàn gidi ẹ mú ẹ wo wọ́n gba hundred thousand lọ́wọ́ ọkọ ẹ̀ ká fi lọ dáná oúnjẹ fún mi mo fóònù yẹn fún mi. ǹjẹ́ kí n transfer to hundred. zero zero one four eight. Ah, ẹ mọ fóònù ẹ sọ lẹ́nu. irọ́ tèmi gtb mu àbí wẹ́ẹ̀mà lẹ́fẹ̀ àbí nínú. ẹ̀yẹ́ kì í lo ti ètò ẹ̀kọ́kọ́ sọ yẹn. zero zero one ní jẹ́ ó jáde ọwọ́ mi gbogbo owó ń wà zero one four eight. ẹ bá mi wá ẹ bá mi wá. All right. tó o bá fẹ́ nǹkan lẹ́ra rẹ̀ nípa ṣe fún ọ. méjì pé. Every week. Yeah. Hello? One million naira every week lọ́sẹ̀ọ̀sẹ̀ one million aula. Thank you, baby. You might love you. Papa, So number two, uh-huh. um, I get the manager company. kọ́ọ̀sì ni mo ṣe ọ̀rọ̀. títí dà ní ṣe kọ́ọ̀sì gbọ́ngàn náà àfòrò ẹ̀ ó lè fi tíátà ó lè lọ ṣe máa ń fi ókè tẹ́bá ti wà mọ̀ pé ẹ̀kọ́ fi ṣe mánéjà mi ní kẹ́ yọ mánéjà fi mí ṣe general manager. general manager ìdìbò general general eh, àwọn máníjà ló máa ṣiṣẹ́ general fún ọmọ kò ní ìdìbò tí lọ kí nílà ká ìpín tí wọn lè mọ fún ìyẹn ṣúgà gẹ ṣúgà gẹ. ṣùgbọ́n ó ka ọmọ orí rẹ̀ ìwé ló kà á. Thank you, baby. Oh bread in my tea. Ṣé ọkọ My sugar baby. I love you so I love you baby. Ṣé ọkọ mm-hmm. I love you. <laughs> ṣe eré tí máa bá yín ṣe lálẹ́ ló wà ní agbára. àwòlà hmm. àwòlà ti pàpà ayé ayé ayé máa wà. Mọ́ládé. Ẹ jọ̀ọ́, kí ń ṣe láàrin ìtọ́ Mo dẹ̀ kábàárà bò bẹ́ẹ̀ yẹn. Ah, mo dẹ̀ kábàárà bò bá ẹ jọ ṣé yẹn ṣé yẹn nìkan tí mò ń bá yín sọ ni àbí nǹkan tí mò ń béèrè lọ́wọ́ yín mo ní kí ni ẹ láti ọmọ ọ̀dọ̀ wa kí ni nǹkan tó ń ṣe láàrin ìtọ́ yín níta gbangba bíbẹ̀ torí ọlọ́run. mọ̀ládé ó dẹ̀ jí lẹ́sẹ̀ bẹ́ẹ̀ yẹn. mo jí lẹ́sẹ̀ bíi ti báwo. bébí gẹ̀ẹ́ ni mí dádì mo sì ń bọ̀ ni mi ò tí ì dé ó sì máa jàjẹ kù yẹ mo lọ́ba lókè nǹkan tó rí lọ́bẹ̀ tó fi wá ru ọwọ́ tó fi wá jókòó sáárín tán bàbá mi láàrin ilé á ṣàlàyé tí bá dókè lọ́ba. láàrin tán bàbá ẹ. ẹ ṣó nọ́mà kí ló abnormal ní ìtàn bàbá yà àti ibi tó jókòó sí. dadi ẹ jọ kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gangan. my baby girl. your what. baby girl mi. your baby girl. outlet ọmọ ọ̀dọ̀ ìdọ̀tí olóòórùn yẹn ni baby girl ti. dadi are you for real. Huh? yeah. ṣe bẹ́ẹ̀ yẹn ọmọ pé o ti gbọ́mọ kúrò lábẹ́ tán mi báyìí. no me me ti lè get over it i don't know mo bí mo ṣe ń rò ó bẹ́ẹ̀ ló ṣe ń ló ṣe ń yà mí lẹ́nu sí in fact ó dàbí shock fún mi o need láti rí bí láti bó ṣe wà láì tó ṣe wà láàrin ìtàn dádì àti ìwé ọkọ àtìyàwó ni wọn fàtí mo fẹ́ lè sọ wípé orí àyà ìkọ̀kọ̀ báyìí òní ọwọ́ dáàdì mi wà. tọ́jọ́ ń romance ara wọn bẹ́ẹ̀ tó ń ṣe rubbish lórí chair bẹ́ẹ̀ mo kàn wò pé ah, outlet. this is weird <coughs> this is sounding weird you know what i mean if i could work out up over this um, just calm down what i'll do is this um, èmi á lọ rí dádì máa bá wọn sọ̀rọ̀ eh, whatever it is mo kí wọ́n máa sọ fún mi ṣùgbọ́n ọlọ́rọ̀ mi ni wọ́n wọ́n dẹ̀ kí n fara pamọ́ fún mi so you just just let it go èmi abádádé sọ̀rọ̀ very soon don't get yourself worked out. a ní gbogbo bí mo ṣe ń bá ọmọ yẹn wí iṣẹ́ ni dáàdi ń bá mi jà ló ń sọ pé ẹ báwo lèmi ṣe máa sọ̀rọ̀ sí baby girl àwọn báyẹn mo ń wò pé baby girl that dirty thing baby girl. it's okay let me see daddy and talk to him just calm down let me talk to that person. Eh? Can you give me a walk? Come on, kéńkéré fine. don't give me that. ẹ kúrò ìbọn uh, mo ní màá rí dájú àjọ máa sọ ó lè jẹ́ assumption ní ìwọ̀n dájú òfòrà pàwọ́ fún mi o tell me everything I need to know. ọ̀nà sórí ẹgbẹ́ alẹ́ ni àbúrò ìrúkọ ọmọ ní ẹni. irú kẹ́dítà láti òmùwò lórí fóònù yẹn two hundred thousand ṣé iye tí wọ́n fi kọ́lé nìyẹn ṣé tó ń ta sìmẹ́ǹtì ni àbí block àbí granite kò gbé kò kò gbé tipa kan èmi ni wọ́n ṣerú ẹ̀ fún èmi mo máa bí ẹni mo jẹ̀jẹ̀ lórí dààmú lórí ẹ̀ gan ẹ̀wọ̀n mọ́mí ẹ̀ fìyẹn lẹ̀. kẹ́mi fìyẹn lẹ̀. ẹ fìyẹn lẹ̀. ọmọ asọ̀rọ̀ ẹ̀ fún ẹ. tọwọ́ bá wà nílẹ̀ màá gbà fún yín right now kò sí owó lọ́wọ́ sugar boy tí owó tó ń expect bá ti wọnú àkáǹtì ẹ̀ of course màá transfer balance tó kù màá send ẹ̀. awula lẹ́nu ẹ̀ ah èèyàn lé o èmi ni mo ní kó jò rọ ọ̀kára tù ẹ̀ mo lè mú jò dání kó rùn pa ẹ̀ èmi mọ̀ sọ́ bẹ́ẹ̀ fún ẹ ó yá transfer owó yẹn sí mi sìn o ti fẹ́ ṣe kí ló ń ṣe garagara fún tẹ́lẹ̀. ta ló ṣe garagara èmi fẹ́ pa account officer mi ni pé owó tí mo send sí yẹn ni pé account ni mo send ẹ̀ fún bá mi block account. okay kọ́ wa àdúgbò transfer owó fún mi. ẹ wo fún mi. mo máa ń ṣe é lẹ́sìn transfer owó fẹ́ mi sẹ́. ẹ wo ẹ wo ẹ ti bẹ̀rẹ̀ o ẹ ti bẹ̀rẹ̀ o. àgbẹ̀gbà tún fàbórí ẹ̀ tó àtẹ̀sí mi. ó yá ẹ ṣẹbi kí n transfer owó. ẹ transfer owó. Ah, ah, wọ́n tí mo yà tó jẹ mí tó jẹ mí jẹ mí lórí ọ̀rọ̀ ẹ. ẹ ṣe bí wọ́n mi lọ sí mo fẹ́ lọ ṣe. ó ṣe ara ní ẹ eh! awuda ó lọ very good ah ṣèbẹ́mi mo ṣe ẹ̀ dàdà mi á dá ẹ padà wàá bẹ̀rẹ̀ sí ní fìgbẹ́ jẹ bread kò ní ìgbà mélòó ni ṣó wá rí sugar boy ó máa di bitter cola ó máa ní ẹ tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ wàá pẹ̀lú abá mi. Um, fọlá ṣé o rí nǹkan tí ò yé mọ́ládé ó pọ̀ jù nǹkan tó yé lọ. inú mi dùn pé ọkùnrin ni ẹ́ mo máa bá ẹ sọ̀rọ̀ bí ọkùnrin torí ìwọ náà mọ̀ wípé àwa ọkùnrin ó ní tá a máa ń rí lára obìnrin ká tó sọ pé a fẹ́ gbé sílé bí ìyàwó hmm? àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀rọ̀ mi kò yé ẹ̀ sórí outlet tó ń wò yẹn ó lẹ́wà ó níwà ó ní nǹkan téèyàn lè fi sọ pé obìnrin ni mí fẹ́ mi. mo really sorry láti cut in short but um, <clears throat> ẹ̀yin àgbà náà lè máa pa lóore wípé ẹṣin ò kì í jẹ koríko abẹ́. mi ì mọ òwe mi ì mọ òwe fọlárin mi ì gbòwe tí ọmọ kan bí mi sílẹ̀ yorùbá ilẹ̀ haúsá náà bí mi sí. okay that is all nǹkan tí mo tún àti sọ generally ni wípé ọmọ yẹn ó kéré sí i. ẹ mi ì gbọ́. ó kéré sí i sà. outlet kò kéré a ní kò kéré. ẹ tàbí wo statue ẹ pé. ah stature bá wo wọ́n sọ fún ẹ pé èèyàn ò kéré how do you define stature. bàbá ní ká wo èjì náà kọ́mọ yín kéré lọ́wọ́ yẹn. èjì kẹ ṣé bí mo fẹ́ fẹ́ ni kò sí èjì láàrin ọkọ àti ìyàwó kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. òkè lẹ́kùn tó náà gbé yín sí kọ́ pẹ̀lú. fi lẹ́kùn mi pẹ̀lú ọlọ́run lẹ́bù tó lọ́n gbé mi sí ó yàtọ̀ sí nǹkan tí wọ́n ń sọ yìí. àbí nǹkan kan wà nípa ẹ̀ tí mi ò mọ̀ ni. ìyẹn ló yẹ kí wọ́n bí mi kò kéré. kò kéré náà ni. kò kéré ni. in my own opinion ọmọ yẹn ọmọ yẹn kéré ni. fọlárin kí ló fẹ́ kí n fún ẹ kí ló fẹ́ kí n ó wà òkè ó ti tán. ọmọ ike wọn àgbé yá. àmì òkèrè. hello babe hello yeah mo ṣẹ̀ bọ́ta lọ́dọ̀ dáàdi mi o kò fẹ́ sí nǹkan tí mi bá wọn sọ tán dáàdi ìyá rẹ̀ mi o. look look ọmọlade look listen listen o ò lè bá wọn sọ ju mo ṣe bá wọn sọ lọ as a matter of fact mo sọ fún dáàdi pé ọmọ yẹn kéré sí wọn in age stature ní kàtígórì tó lọ́n gbé wọn sí dáàdì ṣáà insist wọn ní kí n fi àwọn lẹ̀ pẹ̀lú ẹ̀ pé kí n má dà sọ́rọ̀ àwọn àná at some point gan ó di pé màá tí wọ́n fẹ́ máa dàbí nípa àhágìó à ń gbàmọ́ra wa lẹ́nu I tell you you know what tí a bá ti ń fi àparí ìṣòwò àlejò àsìkò àti lọlé ń bọ̀ nìyẹn what you gonna do for me is this no no no tí wọ́n bá tó bá feel pé ara ẹ ò gbé mọ́ or you can cope ó ṣe máa bọ̀ lọ́dọ̀ mi i mean that be a lot easier ó dẹ̀ jáwọ́ lébẹ̀ yẹn ta ni ẹ. no no this is not possible. Eh, eh, ẹ jọ ẹ sọ fún mi pé eré lè ṣe and kí ni eré lè ṣe ní ẹgbẹ́ yín ọmọ ọ̀dọ̀ lásán lásán torí játijàti gbígbẹ́ líle òṣì wọ́n ń pè léyìn ní gbígbẹ́ líle wọ́n kọ́ ẹ́ wọ́n ń pè léyìn ní gbígbẹ́ líle kí ló ń ṣe ah! ẹ́ jọjọjọjọjọ pariwo. Aulat Aulat. Sugar boy. Kí ló Sugar boy. Eh? Tell this girl to leave our house. Show o Eh? yìí ó ń ṣẹlẹ̀ láti ọjọ́ yìí ẹ dẹ̀ dé mọ́ra ẹ fi pé ó yẹ kẹ́ ẹ pè mí kẹ́ tiẹ̀ sọ fún mi pé nǹkan kan ń ṣẹlẹ̀ látọjọ́ yìí. sista dami ẹjọ́ mi kọ́ mi ò mẹ́nu tí mo fẹ́ fi sọ ni àbí tí ìwọ ló ń bá yàn gbọ́ ìpè dádì àti ọmọ ọ̀dọ́ wa wọ́n jọ ní nǹkan papọ̀. kò pẹ́ inú mi gbogbo kínní yìí ó sì ń dàbí àlá lójú mi ni èmi ò tí ì fẹ́ gbàgbọ́ pé ó ń ṣẹlẹ̀ o because ah, kínní yóò nọ́ mà náà. honestly it's unbelievable. Ah because ṣe everyone bí wọ́n ní kàn ah. ti class náà lọ́sàn ní level. ẹ wo tí wọ́n bá fi dáadáa tèmi mi ò fi pé ojú lásán ni this is not ordinary it is beyond us honestly. mi ò rí rẹ́rìn láyé mi in fact ìgbà tí mo délé tí mo bá wọn I was so shocked. I was like, what's going on here? It was so unbelievable. Mi ò tiẹ̀ fẹ́ believe pé nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀. Because to me, kò ń ṣojú lásán lọ̀rọ̀ yìí o I was even so surprised that mo travel it's unlike him dáàdì ti máa pè mí wọ́n sọ pé ah, báwo dẹ̀ ni o báwo níbi tó lọ business àtijọ́ máa sọ̀rọ̀ so mo fi pé bóyá o ti ẹ̀rẹ̀ wọn gan mo ṣe ní kí n lọ wò wọ́n. ẹ mí pé dádì ò pé gbogbo bẹ́ẹ̀ ṣe travel yìí. wọn ò pè mí. Ah, ẹ wò ẹ wò a lè jókòó ká máa wò báyìí. a ní láti wá nǹkan ṣe sọ̀rọ̀ yìí kọ́mọ tó kówó kọ́mọ kọ́ wa tó kó kọ́ kọ́mọ àbálẹ̀ jẹ́ fún wa what are we gonna do. ok Mercy ṣé tiẹ̀ yìí ni. kí ló dé o ṣe jọba àwọn rẹ. ìyẹn ní kò wánú bíbẹ̀ tí mo yẹn ń pè é tí mò ń pariwo orúkọ ẹ̀ káàkiri inú kọ́pọ̀ọ̀dù látàárọ̀ ó gbọ́ ò fẹ́ dá lóhùn. ẹ gbọ́ ní forúkọ mi pé èdè olóhùn ni wàá dẹ́ forúkọ mi sílẹ̀ èwo ni òkèmẹ̀sí òkèmẹ̀sí òkèmẹ̀sí ó ti yẹ kọ́ ti mọ̀ ẹ́ mẹ́fẹ̀ẹ́ dá olóhùn rẹ ni jọ mọ́tò tí mo ní kò fọ̀ kí lè ṣe fún. how láti òkè mẹ́sílẹ̀ mọ̀ mi bá sọ̀rọ̀ original sọ̀mọ́ ìgbọ̀n sọ̀rọ̀ nílẹ̀ kan mo pọ́rọ́ mo dákẹ́ mo ṣe bí ẹni pé tìbí ìdìbò ṣe bí pé bẹ́ẹ̀ gbọ́ ọmínì rẹ̀. o kú rọrọ kí ló jẹ́ o kú rọrọ èmi ní kí o fọ mọ́tò ìwọ ló kú rọrọ jọ ṣé o mọ̀ wípé ìyàwó ọ̀gá ẹ̀ ni mí náà ṣọ́ fẹ́ sọ fún mi pé o mọ̀ pé ìyàwó ṣúgà bèbí ni mí ṣé o mọ̀ pé kó bá pè mí ní madam ni kó bá pè mí ní madam outlet ṣé o mọ̀ ni. ó yé mi mo mọ̀ ó yẹ ó kàn wọ́n kó máa disobey mi. no chief security is that boy náà lèmi náà eh. of course. ẹ eh, bọ̀ ó jura wọn lọ oh. yes because bó ṣe wà ẹ́ ó kàn bàjẹ́ ni tí ó bá sí pé ó bàjẹ́ irú mi bí mo ṣe wà madam náà máa ń pẹ̀rù wà ẹni tó bá ti ń fẹ́ chief tó bá ti jẹ́ ìyàwó chief madam náà máa ń pẹ̀rù wọn irú èmi báyìí madam ló yẹ kó máa bọ̀ mi ò kàn ní respect ni bóòdẹ̀ ṣe ní respect ni a lè jọ gbé nínú ilé ṣó ti yí ẹ a lè jọ gbé nínú ilé wá wò ó mo fún ẹ ní three days three days báyìí ni mo fún ẹ màá make sure wípé ọkọ mi ó sàkẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ màá make sure wípé wọ́n sàkẹ́ ṣọlọ́ stupid ó ti ó ti ríṣẹ́ sí búkà náà wàá lọ máa fọ plate yes because màá make sure pé mo mú ẹlòmíì wá síbí ìgbà tí wọ́n máa respect mi tí wọ́n máa kò mí ní madam madam sugar mummy wàá rí ṣọlọ́ stupid ni màá jẹ́ lójú gbé ìsàwọ́ láti gbé ah! how láti. Yeah, sure. Mo fẹ́ rí dáàdi. Oh, sugar boy. Sugar boy. Ẹ house boy ló ń jẹ́ sugar boy yẹn. Dáàdi lèmi ń bèrè. Òun náà ló ń jẹ́ sugar boy. Àwọn. Àwọn, please. Anyway, eré tí mo bá ṣe ní òru àná mọ́jú èmi, eré yìí pọ̀ gan because àwọn ibi tí kò dérí láyé ẹ̀ ni mo gbé lọ mo gbé lọ sí àǹdá sèǹtìrì ó gbàgbé sọ́ọ̀nì mi ẹ̀ débi wípé bó ṣe wà yín mo rẹ̀ tẹ́ sórí bẹ́ẹ̀dì bébì ó ń sùn lọ́wọ́. <laughs> kí ló ṣe ẹṣin ìyàwó rẹ o ní ẹ fò ṣìṣà yọ òun ṣóṣù rẹ ń yọ ọ̀nà ẹ kí ló sọ tí yóò dùn lẹ́nu ẹ náà are you dumb ó lánàá olú kọtọkọtọ bí òkè kọ́ bá ṣe fihàn ti pọ̀ pọ̀ tó bá fihàn àbí fúnra rẹ̀ ìbádẹ́pà fún náà mọ̀ lójú ẹsẹ̀ òun ṣayé ni àbí àwọn wẹ̀ láwọ̀ sùgbọ́n rẹ̀ láwọ̀ rẹ̀ rìn kí ló ń ṣe tó ń ṣe báyìí náà ẹ tó sọ rẹ̀ ṣùgbọ́n bá yóò jẹ́ sí mi ṣá ṣùgbọ́n bá yóò jẹ́ sí mi tó tó sọ́jú mi tó ló gbé lọ level gbé lọ century gbàgbé what's that. calm down calm down ó ti ń bínú ṣùgbọ́n gbọ́n bó ṣe wà ó yẹ kó máa yọ ṣẹ́ mi jẹ́ ni yes ó yẹ kó máa yọ jẹ́ ni mo sọ pé bó ṣe wà tí máa mú kinní ẹ̀ tí mo mú dání báyìí tí mo spice ẹ̀ tí mo da yogurt ẹ̀ ọ̀ original tí mo ṣe báyìí tí mo ṣe báyìí ṣó wá rí kinní tí mo ṣe báyìí rẹ̀ tí bá wá ṣe tán wá mú kinní yẹn tí mo ṣe báyìí fún un ṣorí kinní tí mo ti ṣe báyìí wá wò ó tí mo wá ṣe báyìí tí mo ṣe báyìí tí mo ṣe báyìí kinní wá wá. Ah! Ah! Kìnìyà! Kìnìyà! máa. ọ̀gá bọ̀ kí wa ọdẹ ló ń béèrè yín o. bó ṣe dé mo dẹ̀ wá bíbọ́ ní ẹ̀yìn kan mo ní ṣúgà bọ̀ sùn lọ́wọ́ àfikún yẹn sọ pé òun like a transparent net tí mo wọ̀ mo ní ṣúgà bọ̀ ni mo wọ̀ fún àbí bó ṣe bù mí sọ tó fẹ́ fi fẹ́ ah! mi. èmi bọ̀ ẹ̀ sọ. ṣọ́kọ̀ dadi ẹni sùn. mọ́nìkò gbẹ́gbẹ́ sọ ó ya wèrè ni. dadi mi ya wèrè mi ni èmi ń tẹnu nǹkan báyìí. orí ọmọ orí báyìí ó wá ló fẹ́ wo nǹkan tó wà lábẹ́ bra ẹ̀. ẹ mẹ́rin kẹjẹ kí ma kẹjẹ kí ma kẹjẹ kí ma it's very important. èmi ń tẹnu nǹkan báyìí i'm sorry. èmi ń tẹnu nǹkan báyìí. no no no. get out of this place. dadi. mọ́nìkò kúrò nílé. ẹ má torí lọ́tọ́ mọ̀ ẹ pa fún yín kẹrì àti báyìí. i will call you. dadi. jọ̀ọ́ ṣó realize èèyàn tí mo jẹ́ nínú company ìṣá náà ṣó mọ̀ pé general manager yín ṣó mọ̀ kó ló dúró síwájú ẹ̀ ṣó gbọ́ nǹkan tí mò ń sọ fún ẹ èmi ni mò ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ ló fi mí ṣe <laughs> no problem ọmọ nǹkan tó máa ṣe fún mi ń sìn màá fún ẹ ní àwọn account mẹ́ta kan and each account wàá send ten ten million naira sí ibẹ̀ and mo fẹ́ kó o ṣe yẹn within three hours kò gbọ́dọ̀ jù bẹ́ẹ̀ lọ mi ò mi láìkí máa stress ara mi so mo fẹ́ kó o ṣe yẹn right away do as I said. Hey! Like for real? Hey! Eh, kí ló fi sọ gangan ṣe bo ní oní tó bá dé tó ń bọ̀ wá fún mi lówó mo pè ẹ́ ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ́ ti pọ̀sẹ̀ mẹ́ta báyìí ọ̀sẹ̀ kẹrin là lò lọ. ṣé mi ló fẹ́ máa pọ́ ṣe àwùlà ó dà kórí ẹ̀ ti gbálẹ̀ ṣá ṣé mi ló fẹ́ máa ṣe yẹn pẹ̀lú ẹ̀ kí ló èmi ń pariwo kì í ṣẹjọ́ ẹ o ojú ẹ ti là gan o wọ́n ti fún bẹ̀rẹ̀ lọ tí mo ti ń ṣe give me another tobler ṣe bẹ́ẹ̀ bá wọn ṣe pẹ̀lẹ́ mi nìyẹn ẹ kò sí wàhálà kẹ́mi má máa pariwo bẹ́ẹ̀ sọ̀rọ̀ adigun fẹ́ mi lọ́wọ́ à fún mi lọ́wọ́ ó dọ́ bá sẹ́ẹ̀ two million mi ni máa pè ẹ́ mọ́ kẹ́ wo wo wo fẹ́ kẹ́mi pè ẹ́ mọ́ tẹ́lẹ̀ ìwọ à ẹ lo. Eh, very good òjàfó mẹ́mi létí nìyẹn o ah! ọmọ yìí kò tí ì mọ tí mo jẹ sórí àìmọye èèyàn tó lọ kà ló bá dáre pé àwọn làwọn lọmọ àwọn àwọn dẹdẹ àwọn pa jẹ ní nípa ọjẹ o gbogbo tó wà ní orí ẹ màá dà gòmọ àwùjẹ àrùn jáde ah! èmi lọmọ yìí dọ̀tí ẹ̀ ah, ó dẹ̀ mọ́ bá yẹ dí sí o rẹ̀ mo fi ṣe dúró ti ẹ̀yà gidi lèmi ṣé yóò ṣe o má wọ̀ rí irọ́ tó rà ṣe pẹ̀lú mi yẹn ó wà òkè. Okay pásítọ̀ ẹ̀dá túké padà èmi mo ní ẹ̀wà padà sẹ́sẹ̀ àárọ̀ bàbá bá mi fowó gbọ́ àwa kiri ọ̀sán kiri fún mi ni èmi wọ́n wọ́n dọ̀tí kò pọ́síbù ah àwùlà àwùlà. ah ẹ láwùláàt ẹ báwo ni mo ti receive owó yẹn ó jẹ́ one hundred and two million naira tó ti wà ń bẹ̀ sí no ah no ìyàwó mi wo ṣòro jẹ́ kí n sọ nǹkan fún ẹ ó ní láti ṣiṣẹ́ mọ́ tó bá ti ẹ̀ ṣiṣẹ́ mọ́ tá a bá lè rí bí i eight million naira tá a bá fi kún a lè jẹ́ one point ten a lè ìyẹn ti wà ókè fún wa nìyẹn ẹ máa gbọ́ máa gbọ́ máa gbọ́ torí tó bá ti ṣiṣẹ́ eight million naira kún tó ti pé wá kó sọ fún wọn pé o ò ṣiṣẹ́ mọ́ wàá dẹ̀ resign kú lọ́dọ̀ wọn àti ilé wọn àti ibiṣẹ́ wàá kúrò mbẹ̀ tó bá dẹ̀ ti kúrò mbẹ̀ èmi àti àṣekínni adé yantiwa àlọ́ṣe wedding adé máa gbégbé ayé rọrùn no no outlet kò rí bẹ́ẹ̀ máa yẹ kémi náà ti fi cab lẹ́sìn tí máa sọ́nsẹ̀ gbókè mi ò ṣe cab máa mọ̀ ṣáwọn èèyàn tó ní máa fura sí mi wọ́n máa pé kí ni nǹkan tó fẹ́ máa ṣe jẹ jẹ́ kì í ṣe máa fi irú wọn lójú bẹ́ẹ̀ títí tí wọ́n ma fi tú tabadẹ̀ ti rí owó yẹn báyìí àti cab kò ṣe cab o a máa ya ni màá ti wá fún ẹ̀kọ́ fún mọ́tò gan ni kí ló ń sọ yìí ẹ̀ báyìí máa ṣe nìyẹn o gbọ́ okay then okay then ẹ kò sí wàhálà kò sí wàhálà èmi náà pè ẹ ó dà pé àwọn kan ti ń pè mí ẹ ó nídìí mọ́tò ó nídìí ká ẹ má pẹ́ má pẹ́ okay take care. ẹ̀ẹ́ irú ọ̀lẹ́pà ẹ gbà mí ṣó ti ya wèrè ni Ah. ọ̀dà kò sí wàhálà ẹ mọ̀ rẹ̀ máa kó ìwọ̀n rẹ̀. kí ló ṣẹlẹ̀. bíbí ọmọ aláàtì ti yà wúlò. kí ló ṣe yóò yàtọ̀ sí ìdẹ́mi ti gbọ́ fún méjì èmi náà nìkan lọ́wọ́. ṣé ń ṣe pé ọmọ yìí máa padà di ìdìbò lúgi mọ́ gbogbo àlọ́ báyìí ìyàwó dádì ló pè mí tó ń sè ó ní ṣe ni a láti ṣe ló lu àwọn játijàti. ìyẹn fẹ́rẹ́ kú jù tí mo gbọ́. ìyàwó bàbá mi àtọmọ ọ̀dọ̀ ẹ rí sóòrí pọmọ yìí ti wá ní gọt gan sí ni. this is not normal ó lè ń fojú lásán wọ̀rọ̀ tó wà lẹ̀ ẹ fọwọ́ yẹpẹrẹ mu this is going beyond normal it's not natural bọ́lá ti rí confidence bìrì tó ti ń ṣe gbogbo rárá i don't understand mi mọ nǹkan tó ń gbénú ẹ. that's a terrible one wo a ní láti wá bọ̀rọ̀ kọfí ṣàdá o we need to do something about this agbọ́dọ̀ bọ́ síta fọ́rọ̀ ọmọ ẹ̀ àgùdọ̀ ọmọ pẹ̀lú ọwọ́ lásán báyìí we must we must step out for her. baby you know me now o mọ̀ pé mi ò mọ anywhere mi mọ bó ṣe ń tọ́jú bọlé kiri i don't know anybody. máa lo language tójú bọlé o èmi náà tójú bọlé kiri o all i know is my pastor. àwọn nìkan ni mo mọ àmọ́ bọ́dọ̀ ṣe wà yẹn wọn ò mọ ju àwẹ̀ àtàdúrà lọ àwọn ní nǹkan bí tọ́ máa jọ fún ẹ àwẹ̀ àtàdúrà ni please má nà tójú bọlé o. it's okay ṣé ká ṣé ká lọ bá wọn ni. wọn máa máa pè wọn náà ni as a busy man wọn easy àti rí báyẹn happy òun náà ni. ìṣọmọ yóò ní lu èmi náà jọ báyìí. calm down calm down. ṣùgbọ́n dọ́dí ẹ bá mi wá ṣùgbọ́n ẹ bá mi wá. èmi fẹ́ràn ọkọ ẹ̀ oníkòsí ni. mọ́mí ẹ̀yin náà mọ rules and regulations anything tẹ́ bá fẹ́ sọ ẹ sọ fún mi màá sọ fún sugar boy ni. èmi màá ní èmi ìyá ẹ̀ ṣó dọ̀rọ̀ pọ̀ ni ṣúgà ọ̀kan ló ń bọ̀ ni baby baby. pẹ̀lẹ́ káàbọ̀. ṣé bọ́kọ ẹ tó ní òsín lé nì. àwùlà ah, kí ló dé tó sọ pé mi Sugar boy. ń lé. ṣúgà bọ̀wọ́. ẹ Baby. mà ẹ káàsán. bèbè eh, eh. eh, sọ fún mọ́mí anything. ń pé anything tó bá sugar girl ẹ i mm-hmm. mean you wifi mhm. outlet ní pé kó rán mi sí i sọ fún mi. mọ́mì tá a bá rí nǹkan tẹ́ ẹ fẹ́ bá mi sọ ẹ jọ mo bẹ̀ ẹ sọ fún outlet. Mhm. kò wá tún sí pé. Really? Mm-hmm. Now you will go upstairs. Mm-hmm. You need to rest. Màá bá yín lókè. Ẹ sọ fún mọ́mì mi pé Baby, eh? see you soon. Ah. baby, baby. six thousand wise sí láàyè síta níbi tí yà. Bàbá ìyá jẹ mí. Ìyá lè dìbò ẹ̀. Àyà jẹ mí o. Èèyàn ní jẹ́ ọ́. Àyà ah, jẹ mí. Ìyá jẹ mí. Ọmọ tí mò ń torí ẹ̀ dààmú tó ẹ pé ẹ̀mẹ́wàá báyìí ni mò ń pè ìgbẹ́jọ ibẹ̀ gbọ́dọ̀ bàjẹ́ ti báyé tèmi gan jẹ́. Ọmọ ẹ̀ ṣé mo tọmọ iṣẹ́ tó dùn mí mo sọ fún wọn ní àmúnídìówó mo fẹ́ fi ṣe nǹkan báyìí báyìí ó dẹ̀ ní ẹ̀wọ̀n á fún mi ó ti kọ́kọ́ yí mi síbí yí mi sọ́hùn láì mọye oṣù láì mọye ọ̀sẹ̀ nígbà tó dẹ̀ máa fún mi lówó transfer one point five inú mi ti ẹ̀dùpà ó dá o bóyá yìí máa ṣe rere o kí n tẹ́ kémi náà wá fẹ́yìn náà ní inú hmm. owó yẹn kí n fún yín bí gbogbo ọkàn bí mo ṣe wà mo tẹ ẹ̀rù kópa kí n fún yín bí five hundred thousand ní one point five yẹn ṣé lọ́mọ yìí ní èmi ń dààmú òun bó ṣe pé báǹkì bó ṣe ní ṣe náà fi àkáǹtì tèmi fraud òun ni bó ṣe blọọkù àkáǹtì mi ní thirty thousand ọdẹ wà lákáǹtì mi pẹ̀lú ẹ̀ náà náà blọọkù ẹ̀ mọ́ nígbà tí mo wá lọ báǹkì mo fẹ́ mo fẹ́ ṣe págà mi rí gbà bá ní à jẹ́ kí n kúkú lọ bá ń bá dé báǹkì wọn bá ní àwọn làwọn mówó mi lẹ́ǹkọ́ pé ẹni tó transfer owó síbẹ̀ sọ pé wọ́n fi bẹ̀rẹ̀ àkáǹtì yẹn lu jìbìtì ni òun làwọn ṣe mówó lẹ̀. thirty thousand mi gan kí n tó rí gbà mo fẹ́ ṣe é ṣé wàá gbọ́ ọmọ tó dájú mi tó ṣerú eléyìí tó tó ìfún mi kò gba owó rárá a ti gba bíi one hundred and eighty six million naira. bẹ́ẹ̀ni ó tó bẹ́ẹ̀ tó dẹ̀ ná owó ìjẹ tó ń gbádùn ara ẹ̀ tí à ń jẹ mí. bàbá ẹ bá mi dá sẹ̀ríà fún ọmọ bíbí inú mi ni ṣùgbọ́n dá sẹ̀ríà fún dáṣẹ́ bí àfọ. olólùfò fóúnṣe ní ọ̀jẹ̀dá àwọn iṣẹ́ kan wà ní ìsìn nísìn tá a ṣà tí ó jẹ́ ń pa nì ń pa á ní èmi ni mo bí. wọ́n ma. ẹ má pa ẹ má pa ẹ má pa ẹ jẹ́ ká tún ẹ jẹ́ ká tún wà kọ ní ìṣe. táwọn èèyàn ó rí tójú rẹ̀ ó jàyàn ẹ jẹ́ ń jẹ àníwèrè bẹ́ẹ̀ ni a ní bàbá. irinkunrin wèrè irin wọ́ọ̀lù rádàdà ní bábòde. Eh, eh, bàbá ẹ dúró ẹ dúró é ẹ mọ̀ pé mi ni mo bì ẹ má jẹ́ kó ya wèrè ṣé ẹni tó bá ya wèrè bẹ́ẹ̀ yẹn ìyá máa tún jèmi náà tó bá ti ń wá síbi tí mo ti ń tèso tó ń járí tó ń ṣe báyìí kò sẹ́ni tó máa dúró wọ́n dẹ̀ ti mọ ọmọ mi pọ́ ọmọ mi ni ẹ má jẹ́ ká fi ti wèrè yẹn kùn ẹ tún jẹ́ ká ẹ lè ṣe pé kí bàbá yẹn gba gbogbo owó yẹn lọ́wọ́ ẹ̀ kó lé dànù. ọ̀sẹ̀ ẹ̀sìn. ẹ̀ ìyẹn da hmm? ẹ̀ ìyẹn da kákẹ́yìn wọn síra wọn. ìyẹn jọ ẹ bá mi ṣe báyìí báyìí jọ bàbá mi jọ. ọmọ tó bá lè dájú rẹ pẹpẹpẹ ọfẹ́ràn rẹ ni ó yẹ wọn parú ọmọ bẹ́ẹ̀ ni. a ní bàbá ẹ má jẹ́ ká pa sẹ. ọ̀rọ̀ rẹ jẹ mi tíṣu bá lè dájú olóko tó ká má lẹ̀ pé ó tí ò jẹ́ kó lóko gbòde tó lóko náà bá rọ́yẹ̀ pé bó lórí kọ́ má wù bóde kì í ṣe pé bí àìwọ́ wà bẹ́ẹ̀. bàbá ẹ má jẹ́ ká rọ́yẹ̀ pé bo ọmọ mi kó dáa ọ̀dà ọmọlẹ̀ gbàgede ni kí wọn náà da ọmọlẹ̀ kọ̀kọ̀. ẹ ẹ mi fẹ́ da mọ́lẹ̀ bíi kó ṣe àti kó kú yẹn ẹ jẹ́ kó kàn lè agaran fífi o agaran fífi o agaran fífi o kan gbéra ní ìsìn. ṣé ṣé àgbà ọmọ ọmọ yẹn. mo ṣe nǹkan tó tó yẹn. dadi ó ní agbára gan ó ní agbára gan. ó bá ti pè ní ṣúgà tàbí ṣúgà bọ̀ ní àwọn àjọ ẹ̀ máa ọjọ́ tó wọlé. màmá jó a pè mí ní ṣúgà bọ̀ màmá jó. ẹ máa jó nínú imá dùn ni. kí ni ìtumọ̀ ṣúgà bọ̀. no no ṣáà pé pet name tó fún yín nìyẹn àwọn ọ̀nà ẹ̀bà tó bá ti pè yín bẹ́ẹ̀ ẹ bá wà excited. ẹ ti débi jáde several times. ó lọ wọ́ọ̀tì ṣe ṣáà mọ̀ pòun lè hand over company lọ́wọ́ pòun ló control company. ta ni mo ṣe. o ló control company as a matter of fact o ti fẹ́ ta ilé tẹ̀wá náà yìí. táwọn báyà ti wá negotiate lọ ti ready àti sanwó. ó tẹ́rù gan ọ̀pọ̀lọpọ̀ àwàtàdúrà just prayers. ló gbé mi dúró. òun ni o ah, ọ̀tá yẹn ti lọ tán lọ́wọ́ ọmọ yẹn. ọmọ yẹn pa to pọ̀ tó bẹ́ẹ̀. Ah if in any way I've offended you I'm sorry. But that's, that's nothing. Mm-hmm. That's nothing. No, no. We love you still. Oh, you are wa gbogbo tó ń ṣẹlẹ̀. Àwọn ọmọ ẹ̀ka kó sí páńpẹ́ ayé kẹ̀. go ọlọ́run gbàdúrà. Obìnrin obìnrin. ẹ ah, jọ̀ọ́ ẹ bá mi wáyọ̀ ọmọdé o ẹ ṣàánú mi ẹ má jẹ́ káyé mi bàjẹ́ ẹ jọ̀ọ́ ẹ bá mi wáyọ̀ ọmọdé ẹ jọ̀ọ́. ní sùúrù ní ah. sùúrù eh, kí ló dé tó fi ń wáyọ̀ ọmọdé tí ò bá nídìí obìnrin ò kì í jẹ́ kó mọ lu. ẹ wò ó ah, ó lágbára báyìí o ti dé ó ti dé gbogbo ẹ̀mí mi báyìí o owó mi wà lọ́wọ́ Yọ̀mádé o owó mi wà lọ́wọ́ Yọ̀mádé ẹ ṣàánú mi o. wo wo wo wo wo at this point o need láti farabalẹ̀ owó ẹ̀ wà lọ́wọ́ Yọ̀mádé torí ẹ̀ ló ṣe ń wà Yọ̀mádé ò dẹ̀ sí around ó mọ̀ kan èló gangan lówó ẹ̀ tó wà lọ́wọ́ Yọ̀mádé. ṣe eré owó tí mò ń san pẹ̀ báyìí mo sì mi ò ní ìkòkò sí anywhere. wo wo wo fẹjọ́ sílẹ̀ sọ iye tó bá wà lọ́wọ́ Yọ̀mádé fẹ́mi èmi má máa fún ẹ bá mi má kàǹtì sẹ́ndì àkàǹtì. bí almost one hundred and ten ní one hundred and ten. one hundred and ten thousand naira ẹ kò sí wàhálà máa fún ẹ máa fún ẹ. ẹ wọ́n kó ṣe one hundred and ten thousand almost one hundred and ten million ten one hundred and ten million gangan. one hundred and ten million. àbí one hundred and ten naira. rárá one hundred and ten million. ibo lo ti rí lórí iṣẹ́ kíni lórí ọmọ ọ̀dọ̀ one hundred and ten million. ó ṣòwò ọmọ ọ̀dọ̀ àjọ rán sí nǹkan kan ni àkáǹtì ẹ̀dẹ̀ ni mò ń sanwó yẹn sí. so torí one hundred and ten million naira ló ṣe wá yọ̀mádé ah o ti rí yọ̀mádé kò ní dáa fún yọ̀mádé ah kò ní dáa fún yọ̀mádé ah ah torí one hundred and ten million naira máa wà èmi máa wọn tí mo lè pè tó máa bẹ rí yọ̀mádé <laughs> ah ah ó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa rí five million bẹ́ẹ̀. máa fún yín thirty million. thirty thirty ah máa increase kù bá mi <laughs> yọ̀mádé àbí eh. kò ní dáa fún <laughs> ah, ah one hundred and ten million. ìwọ ìwọ ìwọ kíní burúkú ẹlẹ́dẹ̀ dúdú yìí mo gbé ẹ ní èyí tó wá fẹ́ fi èyí náà fẹ́ fi gé mi jẹ àtìgbà tí mo ti rí ẹni day one ló yẹ kí n ti fura sí ẹ mo ti mo fura sí ẹ nítorí mo mọ̀ wípé ojú ẹ jọ kírímìnà mi ò bẹ lọ́rọ̀ o mi ò dé fẹ́ bẹ́ẹ̀ fa anything ṣọwárí bó ṣe dúró yìí listen and listen good mi ò fẹ́ bẹ́ẹ̀ fa wàhálà o mi ò fẹ́ bẹ́ẹ̀ fa wàhálà sọ́rí nǹkan ẹyọ kan tó máa ṣe fún mi wàá gbé ara ẹ̀ báyìí tèmi àti ẹ àjọ máa lọ báńkì wàá dẹ̀ lọ transfer gbogbo owó mi pátápátá wàá lọ transfer sí mi ká dẹ̀ pàdé mọ́ because o bá jẹ́ kí inú bí mi tí o bá jẹ́ kí inú bí mi ọ̀rọ̀ wọn làgbọ́ lágbára orí mo fẹ́ fún máa pe àwọn ọlọ́pàá sí ẹ wọ́n á díù pẹ̀lú ẹ yes ṣọtí bá máa pe àwọn ọlọ́pàá kó bẹ́ẹ̀ mi díù pẹ̀lú ẹ. howlat. sugar boy. mo rò pé orí màmá ẹ ò dáa ọmọ ọdún mélòó ni màmá ẹ tó ń pè mí ní sugar boy. Ah. ìwọ ẹgbọ́n náà èrèwo ló wá jẹ̀bọ̀ nísìnyí èrèwo ló jẹ̀bọ̀ àádáadáa tó tán àbọ̀ abálọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ ń sọ̀rọ̀ ibi. ó tó bá tiẹ̀ ní ẹ̀ṣẹ̀ tí bàbá ìṣe ọlọ́run kò yẹ kó jẹ́ rú ẹ lọ́lọ́ máa fi ṣe pàdán fún wọn bó ṣe wà yá láàánú ni wọ́n èèyàn ni wọ́n ẹni tí ò ní àwọn máa ń gbàdúrà kẹ́niyẹn ní kó tún níjà wọn lọ ni bó ṣe ń wò wọ́n yìí olóore mi ni wọ́n jẹ́. young man jọgbọ́n tó sọ pátá ló yé mi ibi tó sọ̀rọ̀ dé ó yé mi jù bẹ́ẹ̀ lọ ó kàwé ó graduate àbí bẹ́ẹ̀ kọ́ ó ríṣẹ́ you are suffering in silence àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni sọ gbogbo ẹ̀ ló ti yé mi kí ló fẹ́ kéèmí ṣe fún ẹ. ẹ ṣe sàn nǹkan tí mo rò ní pé ó wù mí kémi náà kí n níṣẹ́ gidi lọ́wọ́ kí n má ṣe nítorí wípé mo níyàwó mo dé lọ́mọ àmọ́ kò síbi tí mo dé wọn kì í fún mi iṣẹ́ wọ́n wò pé mi ṣáà ni máa jókòó sílé bẹ́ẹ̀ náà kí n kò máa jókòó lé láàárọ̀ kí n máa dalẹ̀ ni mo wá sọ fáwọn kan àwọn náà wá jẹ́ kí n mọ̀ pé kí n wá sọ́dọ̀ yín ó ṣe é ṣe tọ́lọ́mba ní kí n rí ẹ kí n rí ìyọnú òun ẹ máa ṣoore fún mi torí àìmọye irú wa báyìí ti ṣoore fún òun ló wá jẹ́ kí n wá pé ẹ tẹ bá lè ṣe fún mi sà ẹ jọ. ok um, kí ló fẹ́ kí n ṣe fún ẹ gbọ́dọ̀. ẹ sà ẹ ó wù mí kí n máa bóyá kí n máa ṣe cabman at least bá fi ń lọ láàárọ̀ tí mò ń dé lálẹ́ màá lè máa mú iye kan wọlé. ok um, ok fẹ́ máa ṣe cabman. bẹ́ẹ̀ni sá. nǹkan méjì ló sọ tó wú mi lórí o lọ sílé ìwé o jáde pẹ̀lú ẹ̀kọ́ tó o ní o kọ́ iṣẹ́ kan tí o lè ṣe àbí cabman ló ṣe ńgbà tó lọ sí school ìyẹn ni torí tó bá já àwọn kan ni wọ́n ní èmi after tí mo ṣe lè ṣètò máa wá di cabman gbọ́ òòró bẹ́ẹ̀ ó tún wá mention lólóòtí níyàwó ó dẹ̀ bímọ it takes only a responsible man láti ronú oníyàwó ń bímọ. ṣòtìyé um, tí n bá lè ṣe máa ṣe fún ẹ irú mọ́tò wo gangan ló ń fẹ́ tó máa fi ṣiṣẹ́ yẹn. ẹ ṣe gan sa five hundred thousand ni mo ní lọ́wọ́ ó wù mí kí n lo Camry tó bá tiẹ̀ jẹ́ pencil light torí big daddy yẹn ìyẹn wọ́n díẹ̀ one point eight náà pè fún mi but pencil light wọ́n ṣe gba one point two yẹn. Camry tẹ̀ ń pè ní pencil yẹn ìyẹn one two million naira eléyìí tẹ́ ń pè ní big daddy big daddy eh, ẹ̀ that Camry ẹ̀yìn ni one point eight bẹ́ẹ̀ni all right okay um, young man kí lorúkọ ẹ. Adétúnjí ni sir. Adétúnjí bẹ́ẹ̀ni sir. manager mi àwa rí ẹ àwa sort ẹ out wọn á kó one point eight fún ẹ kó o lọ fi ra camry tó fẹ́ ra ṣorí five hundred thousand tó ló ní yẹn lọ fi tọ́jú àwọn family ẹ̀. ọmọ ẹ bí bàbá. yes sir. Daddy, sugar. Ani sugar, orí ẹ dàrú. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n Just be no. Ẹ mọ ntọ́ máa ṣẹlẹ̀, ẹ sọ fọ́ gan-an pé mo mọ̀. Ẹ má jẹ́ kó mú mi lọ, ẹ má jẹ́ kó sugar daddy ẹjọ́ ẹjọ́. Oh, rí tán ẹ̀ bí toothpick. Um, ó ṣe ó dúpẹ́ lọ́wọ́ ẹ̀ lóòótọ́ ni mo ṣe é lóore ṣùgbọ́n kì í ṣe want ẹni tá a bá ṣe lóore ló máa ń mọ̀ ìwọ mọ̀ nìyẹn téèyàn bá dẹ̀ ń ṣoore ọ̀wọ́ tá a bá ṣe ni lóore tá a a máa ń ṣe kún ni yorùbá pàápàá fi ìdí ẹ̀ wọ́n lẹ́nu tá a bá ṣe lóore tí ò ní pẹ́ ó dàbí ọlọ́ṣà ṣùgbọ́n yínníyínní kẹ́ni ó lè ṣe mí ó yin mí nìyẹn o kí n lè ṣe mí èmi náà á dẹ̀ ṣekún oore tí mo ti ṣe fún ọ máa ṣekún fún ọ ó gbọ́ mi. èló ni gbogbo owó tí ọmọ yẹn ti kó sínú àkáǹtì. one ten ló ti kó sílẹ̀. Hmm. ó kó owó tó pọ̀ tó yẹn káà ọmọ yẹn máa dájú o one hundred ten million naira lè rí sí credible ó ga ọ ó dà mo fẹ́ kó take time ó gbọ́ máa send account number kan sí ẹ nígbà tó bá convenient fún ẹ kò sí ní ta mú wá sáyé kò sí ní ta máa mú dán kó o dá sixty million padà sínú àkáǹtì torí fifty tó kù lọ fi establish ìgbésí ayé ẹ àdàkú síbi o mama lọ ni o gbogbo àwọn owó ńlá ńlá bẹ́ẹ̀ yẹn èyí ló jọ lójú o àdàkú ah, síbi o. Eh. Eh, eh, ní sùúrù wobi wobi. bàbá tó bí mi kò lè ṣe jù báyìí lọ. tí bàbá ẹ̀ bá ní ni tí ò bá ní kò lè ṣe tó yẹn ah, bàbá tó bí ẹ ò lè ṣe jù bẹ́ẹ̀ lọ ṣé bí tí bàbá ẹ bá mi ah. mi ní ló ń pè é lọ ló ń jẹ́ bàbá tó bí ẹ.